àdúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tó ṣe ẹnìkọ̀ọ̀kan wa kù títí di àsìkò tí a wà yìí àìlè tó jẹ́ sí wípé àsìkò tá a wà yìí òun náà ni àsìkò tí a máa ń lò láti fi ṣe àlàyé usulu sunna imam ahmad Allahu ta'ala àwọn ìpìlẹ̀ ilé tó jẹ́ sí wípé ahlus sunnati wal jama'a tí wọ́n dúó lé lórí àwọn ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ àdìsọ́kàn eléyìí tí gbogbo mùsùlùmí tí ó gbọdọ̀ máa rìn lórí ẹ̀ àwọn ìpìlẹ̀ tó gbọdọ̀ pé sí ara èèyàn gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà nìkan tí a ń gbéyàwó lọ nínú tíra àfáwà alimam ahmed rahimahullahu ta'ala wọ́n pè ní sunna ibi tí a bá ni àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn àìmá wa pàápàá jùlọ àwọn àyíma mẹ́rẹ̀ẹ̀rin nípa ìrìn ojú ọ̀nà àwọn sọ̀hábà àti báwo ló sí ẹkí àdìsọ́kàn wá rí sí àwọn sọ̀hábà ìlànà wo ni ahli sunnati wal jama'a rìn kí làgbóyè ahli sunnati jama'a nípa àwọn sọ̀hábà ilé nìkan tí a ń bá lọ sọ̀rọ̀ imamu shafi'i الإمام الشافعي رحمه الله تعالى orí ọ̀rọ̀ wọn ni a dé ọ̀rọ̀ wọn tí al'imam al-bayhaqi tí wọ́n gbà wá nínú al-madkhal ní page 35 nínú al-madkhal a ní mujalladu 35 jari page 109 nínú al-madkhal volume 35 page 109 ọ̀rọ̀ tí alimamu al-Bayhaqi wọ́n gbé jáde látọ̀dọ̀ alimamu shafi'iyu rahimahullahu ta'ala òun náà ni à ń kà lọ ìgbà tí sheikh Raslan hafizahullahu ta'ala ìgbà tí wọ́n sálàyé ọ̀rọ̀ yìí nínú tíra wọn tí wọ́n fi ṣẹ́hù usuli sunna tíra wọn tí wọ́n fi ṣẹ́hù usuli sunna tíra yìí mujalladu méjì ni volume méjì ni sheikh Roslan, afa yẹn ti wà ní egypt títí dòní àgbà afa sunna ni wọn nínú àwọn tó yẹ pé wọn rìn ìlànà salafiya ni wọn èlé ní ojú pé wá wípé àṣé ìlànà salafiya kìí ṣe ẹ̀sìn àbí ìlànà àwọn ará saudi gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń lérò pé ẹ̀sìn saudi ni ẹ̀sìn salafiya yìí ẹ̀sìn saudi ni àwọn ará saudi náà ni wọ́n ní àwọn àròrí yẹn sọ ẹ́ rí pé eléyìí báyìí ó jẹ́ ká gbàgbọ́ yìí bẹ́ẹ̀ sheikh oslan nínú àwọn àfá egypt ni wọ́n ọmọ egypt ni wọ́n àti kò sí èméjì ń bẹ̀ àwọn náà dẹ̀ ní nínú àwọn olùmọ̀gbà lágbàáyé lónìí tí wọ́n rin ojú ọ̀nà sàlàfíyà ni wọ́n rin ojú ọ̀nà sàlàfíyà kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfá tí wọ́n jẹ́ àfá lórí ìlànà sàlàfíyà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń sọmọ saudi ẹ alimam ahmed rahimahullahu ta'ala tí a ń ka tíra wọn fún wa yìí tá a pè ní usulu sunna yìí ọmọ iraq ọmọ iraq ni imam ahmed imam ahmadu sanwó iṣẹ́ ọmọ saudi ẹ wọ afáwa ibn taymiya rahmanullahu ta'ala tí a máa ń tí a máa ń tí a máa ń dárúkọ tiwọn náà tá a sì máa ń dá wa padà sínú tíra wọn wípé àwọn náà rìn lójú ọ̀nà sàlàfíà yìí wọn kì í sọ ọmọ saudi kódà wọ́n iṣẹ́ ọmọ lárúbáwá ọmọ india ni wọ́n الشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى الإمام البخاري رحمه الله تعالى أوانو كي صوم سعودي بين إمام مسلم نا إمام مسلم لي صوم سعودي يوجد كي يواويك بي ìlànà sàlàfíyà yìí kìí ṣe ìlànà kìí ṣe ìlànà kan tó jẹ́ sí pé ìlànà àwọn ará Saudi ni tí kìí bá ṣe ìlànà nabi sallallahu alaihi wasallam tí àwọn sọ̀hábà tí wọ́n rìn lórí ẹ̀. Naam, ìgbà tí Sheikh Raslan tí wọ́n ń sàlàyé usulu sunna yìí ìgbà tí wọ́n ń sàlàyé ọ̀rọ̀ imam ahmed ọ̀rọ̀ imam shafi'i rahma allahu ta'ala nínú usulu inú shahu usulu sunna wa wọ́n wà qad bayyana imam shafi'i rahma allahu ta'ala ba'd al asbab li ajliha yuqtada bi ashabi rasulillah wọ́n ní pàápàá الإمام الشافعي الإمام الشافعي وجسي عليه ني عليه فسوى قالوا ما باكو با وكيوان apá kan àwọn okùnfà ilé tó yẹ sí pé nítorí ẹ̀ òun láṣe máa kọ́ṣe àwọn sọ̀hábà wọ́n sàlàyé apá kan àwọn okùnfà tí ó fi jẹ́ sí pé a máa fi kọ́ sí àwọn sọ̀hábà kí àwọn ìdí pàtàkì tí ó fi jẹ́ sí pé àwọn sọ̀hábà o ẹni tá máa wà wòkọ́ sí ni wọ́n ẹni tá máa tẹ̀lé ni wọ́n alimamu shafi'i rahimahullahu ta'ala wọ́n sàlàyé àwọn apá kan nínú àwọn ìdí wọ̀nyí كما بين ذلك الإمام أحمد في أول ما ذكر من أصول السنة gẹ́gẹ́ bí alimam ahmed náà gẹ́gẹ́ bá wọn náà ṣe ṣàlàyé ẹ̀ níbi àkọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ mẹ́nubà nínú usulu sunna wọn imam ahmed náà ṣàlàyé ọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ àkọ́kọ́ wọn ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n sọ nínú usulu sunna wọn táǹkà yìí wípé minan manhajis salafi nínú ìlànà ẹni tí ó bá ń rin ojú ọ̀nà àwọn sọ̀hábà ìrànà ẹni tó bá ń rin ojú ọ̀nà sàlàfíyà almanhajù sàlàfí manhajù eléyìí tí ìlànà eléyìí tó jẹ́ ìlànà àwọn sọ̀hábà ìlànà àwọn ẹni rẹ̀ alkholis min almanhajù sàlàfí muslimin nínú àkídà àwọn mùsùlùmí ló dẹ̀wà wà min ha jihim àti nínú ojú ọ̀nà àwọn mùsùlùmí olílé wà alá min ha jin nubó wà ní orí ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam òun náà ní kíni àtàmásùkù

orí bẹ́ẹ̀ lè annahum ẹ̀dùnún kulluhum nítorí pé gbogbo àwọn sọ̀hábà pátá ẹni rí ni gbogbo wọn olódodo ni gbogbo wọn kò sí òpùrọ́ kan nínú wọn kò sí àwọn in tí ma ń ba àdálà jẹ́ tí ba ìjẹ́nire jẹ́ kò sí lára wọn nítorí ẹ̀ nítorí ìjẹ́nire wọn yìí nítorí ìjẹ́ni wọn yìí nítorí ìjẹ́yàn dáadáa wọn yìí ló fi ẹ̀rí pé tabaru èèyàn pẹ̀lú pé ẹni re ni èèyàn dáadáa ni irú èèyàn báyìí ẹ̀rí pé èèyàn tó tọ́ láti máa tẹ̀lé ni nítorí pé dáadáa làwa náà máa ṣe kí ni òun láà máa tẹ̀lé lára rẹ̀ torí pé ìròyìn tí ń bẹ lára ẹni yẹn ìròyìn pé ẹni re ni tó túnmọ̀ pé táwa náà bá fẹ́ jẹ́ ni re tiẹ̀ àfi ká máa rin ojú ọ̀nà rẹ̀ ká máa ọba tí ó ga ikhtarahum li suhbati nabiyyina wa nabiyyihim sallallahu alaihi wasallam ọlọ́run ọba ló sa àwọn sọ̀hábà ilẹ́sà láti máa jẹ́ alábàáṣepọ̀ láti máa jẹ́ olùwà pẹ̀lú annabi sallallahu wasallam annabi wa àtànnabi tiwọn náà ọlọ́run ọba wọ́n ní ọ̀rẹ́ alábàáṣe ọlọ́run ṣe wọ́n ní ẹni kejì fún annabi sallallahu alaihi wa alihi wasallam wàlẹ̀ annahun kánù an kọ̀nà sí sẹ̀ríọ̀tàn àti pàwọn wọ̀nyí àwọn ni kọ̀kọ́ wọn fi ń mẹ́ àwọn sọ̀hábà ni kọ̀kọ́ wọn fi ń mẹ́ kọ̀kọ́ wọn mẹ́ dáadáa wà á ẹ̀zọ́mọ̀ náà sí ìmánà àwọn dẹ̀ ní ìmánì wọn tóbi jùlọ àwọn ní ìmánì wọn ní agbára jùlọ wà á sì bàtà náà sí kọ́lban wà kọ́dàmà àwọn ti ní ọkàn wọn rinlẹ̀ nínú ẹ̀sìn jùlọ tẹ́sẹ̀ wọn dẹ̀ rinlẹ̀ jùlọ wa asbata an-nas qalban wa qadaman ala as-siratil mustaqim àwọn ní ọkàn wọn àtẹ́sẹ̀ wọn rinlẹ̀ lórí ojú ọ̀nà tó tọ́ jùlọ wa kanu mujahidina fi fillahi rabbil alamin wọ́n dẹ̀ jẹ́ wa amwalihim ati àwọn dúkìá wọn gbogbo ẹ̀ ni wọ́n fi ṣe gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run bá gbogbo ẹ̀ ni wọ́n na ni wọ́n fi ṣe gbìyànjú lórí bí ẹ̀sìn Ọlọ́run bá tí Ànábì sallallahu alaihi wasallam ń gbé wá bí ó ṣe rinlẹ̀ wọ́n fi ẹ̀mí wọn dí wọ́n fi dúkìá wọn dí wọ́n fi dúkìá wọn wọ́n tẹ́ẹ̀lẹ̀ fánàbì kánàbì lè rí sí Ọlọ́run bá jẹ́ wọ́n dáàbòbò ànábì pẹ̀lú ẹ̀mí wọn nítorí kánàbì lè rí sí Ọlọ́run bá jẹ́ nítorí ló jẹ́ pé gbogbo àwọn àròyìn tí ń bẹ lára wọn yìí ó ní wọn fi tọ́ sí ẹni tá máa yẹgẹ rẹ nu sí ó ní wọn fi tọ́ sí ẹni tá kórìíra ẹni tá nífẹ̀ẹ́ ni wọn torí pé gbogbo oore islam tó dọ́dọ̀ wa yìí pẹ̀lú gbìyànjú wọn ni àwọn ọlọ́wọ́n bá àdékẹ́ lásà lẹ́sà fún ànábì pé kí wọ́n máa wà pẹ̀lú ànábì láti lè jẹ́ iṣẹ́ ọlọ́wọ́n bá tánábì fẹ́ jẹ́ láti lè rí jẹ́ ní ọrọ̀rùn kọ̀rọ̀rùn fún èèyàn láti dá iṣẹ́ ọlọ́wọ́n bá jẹ́ tí kìí bá ṣe pé yóò rí àwọn èèyàn ká kúnra láti ràn lọ́wọ́ láti jíṣẹ́ ọlọ́wọ́n bá yẹn àwọn wà lọ́lọ́wọ́ bá lékẹ́ lásà lẹ́sà fún ànábì sallallahu alaihi wasallam kí ló dé tọ́lọ́wọ́ bá lékẹ́ lóò mímí pẹ̀lú wọ síbẹ̀ nítorí wọ́n lóore jù wá lọ ni nítorí pé àwọn wọ̀nyẹn gan ni wọ́n ni wọ́n fìtì ànábì jùlọ àwọn wọ̀nyẹn ni wọ́n lè ṣiṣẹ́ pẹ̀lú ànábì tánábì fi láti rọrí jùlọ nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá lékẹ́ láwò ṣe fi èmi pẹ̀lú ẹ̀yin sínú wọn torí pé à lóore tó wọn àwọn ìròyìn tọ́lọ́wọ́ bá lékẹ́ lára wọn tọ́lọ́wọ́ bá dá mọ́ wọn lára ò sí lára rú àwa nítorí ẹ̀ láàfin lè ṣe kí ni láàfi láàfi gbáwájú wọn nínú ọlá yìí fi gbáwájú wa nínú ọlá náà a ó ti ẹ̀ tó ná wípé kéèyàn ó tó ní nǹkan tó yóò fi máa nífẹ̀ẹ́ àwọn sọ̀hábì ànábì wípé àwọn wọ̀nyí àwọn ni wọ́n bá ànábì sẹ̀mí nábà ànábì lògbà ànábì sì nífẹ̀ẹ́ wọn àwọn a bá rí nísìn tá a bá rí láàrin wa nísìn ẹnìkan tó rí ànábì sójú báwo lẹ ṣe rò pé ru ẹni bẹ́ẹ̀ ó rí kódà àwọn tí wọ́n sọ páwọn rí ànẹ́bì lójú oorun wọ́n di nǹkan mọ́ wa lọ́wọ́ láwùjọ wa àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa bọ wọ́n ká mọ̀sẹ̀ nítorí ànẹ́bì ní pètètè láwọn tí wọ́n tó sọ páwọn rí ànẹ́bì lójú oorun gan àbí tẹ́yàn bá rí àwọn ṣéhù ṣéhù àwọn wòlíì wòlíì táwa ń pè lẹ́ni eré láwùjọ wa lónìí ẹ rí nǹkan táwọn èèyàn ń ṣe fún wọn ní àwọn nǹkan ńláńlá ẹlòmíì bí kò fasọyá mọ́ wọn lára kìí ṣe wípé aṣọ yẹn kété kó fẹ́ fi yẹpẹrẹ wọn àmọ́ òun náà fẹ́ ní ìpín kan nú aṣọ wọn lọ́wọ́ tí ọlọ́mọ fi tọ́ra àgbáríkà lé ni

ẹ̀wòrú ọlá ni ó tó fún yẹn ní nǹkan tí wọ́n fi nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà ó tó fún wa ní nǹkan tí àwọn sọ̀hábà fi wo lọ́dọ̀ wa kò yí bá rí sí kódà àwọn tí wọ́n jẹ́ alásọmọ ọba ìlú àbáwọn tán jẹ́ alásọmọ orílẹ̀-èdè ìlú àwọn olórí orílẹ̀-èdè ìlú àwọn tán súnmọ́ wọn èèyàn yẹpẹrẹ ni wọ́n ni wọ́n gbogbo àwọn àlàmọ̀ ni wíwá lámà wíwá làbí ìyàbá fẹ́ gbà nǹkan lọ́wọ́ president irú àwọn onílẹ̀ mọ̀ sí pẹ́pẹ́ fúrú fún ẹ mọ̀ lọ́bì lọ́kòkó fún wọn nípa ẹ fẹ́ gbà nǹkan lọ́wọ́ president àfẹ́fẹ́ rí president torí pé ẹ mọ̀ páwọn ẹni wọ́n sùn wọ́n jí pẹ̀lú president wọ́n ríra pẹ̀lú president ju gbogbo gbà àwọn náà sì láǹfààní àti bá president sọ̀rọ̀ ẹ̀dá kan bá wà láwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam táwọn rí ànábì tán sùn tán jí pẹ̀lú ẹ̀ pẹ̀lú bá rí sí so ẹ wo bí wọ́n ṣe tó gbogbo àwọn eléyìí náà ẹ̀ kátàtàrà bẹ́ẹ̀ kágbàgbọ́ yẹ bí àwọn sọ̀hábì sallallahu alaihi wasallam bá ṣe lọ́lá

eléyìí tó tún wá ga ju gbogbo eléyìí tá a tún sọ yìí lọ òun ni pé àwọn sọ̀hábì wọ́n gán ní pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam báyìí wọ́n fojú ara wọn rí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam báyìí kàmá ashara ila dhalika al-imamu shafi'i gẹ́gẹ́ bí alimamu shafi'i ṣe ṣe ìtọ́ka sí ọ̀rọ̀ tá malam nashhad in táwọn fojú ara wa rí àwọn fojú ara wọn rí pẹ̀lú ànábì bá ànábì ṣe tó gangan àwọn wọ̀nyẹn lórí torí pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ sí ànábì tó jẹ́ pé kèése wọ́n ní wọ́n ní ojú tí wọ́n báyìí níbi ń sí ànábì ojú tí wọ́n báyìí làwọn fi ń rí gbogbo nǹkan yẹn ẹ ìṣekọ́kùn kọmọrù bí ànábì sallallahu alaihi wasallam ṣe pín òṣùpá sí méjì ìṣejú wọn ló fi ṣẹlẹ̀ ẹ nùzúlù Qur'an bí kùránì ṣe sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam níṣe ju wọn ló ṣe gbogbo ara tá nábì gbélé ayé dáláyé gbogbo àwọn nǹkan ìmọ̀ àwọn nǹkan ńláńlá tó ṣẹlẹ̀ sánábì níṣe ju wọn báyìí ni wọ́n fojú gan ní ẹ̀ pẹ̀lú anábì ni eléyìí táwọn ò rí láyé àwọn ò sì mọ̀ tí kìí bá ṣe pé látọ̀dọ̀ tiwọn àwọn ni wọ́n gbé kinní ìwá fún wa pé ìjọ kan à ń bẹ pẹ̀lú anábì nǹkan báyìí wá ṣẹlẹ̀ sí wọ́n wá gbé ẹ̀sìn wá fún wa a máa wá ka ọ̀rọ̀ ànábì àádẹ́mọ́ a máa ka ẹ̀sìn ànábì bí ìgbà pàwọn náà ń fojú rí ànábì báyìí ẹ wò tá a bá ń ka hadith ànábì ẹ wò bá wọn sàhábà ṣe ní ìsọ́ọ̀fù tó ẹ wò wọ́n ṣe ní ìtkọ́nù tó bóyí wọ́n ṣe pé tó gbogbo ìṣesí ànábì kódà ibi tánàbì bá ti rẹ́rìn wọ́n sọ ibi tó jálẹ̀ ìbá ti tutù wọ́n júwe bójú yẹn ti tutù tó ilé tó yẹ sí pé wọ́n gbogbo ìtẹ́sí ànẹ́bì pátá òun wọ́n sọ fún wa jẹ́ pé táwa náà bá wá ń kà á mọ̀ wá kà bí ẹni páwa náà rà ànẹ́bì sójú ni ẹwọ́ wọn ẹwọ́ yẹ kí inú táwa náà ní lónìí àmọ̀dájú ta ní nípa ànẹ́bì lónìí tó sì dá wa lójú bẹ́ẹ̀ kódà tó yẹ pé táwa gbé ọ̀bẹ lé wa lọ́rùn báyìí a sì mọ in táwọn wíwú náà a sì mọ̀ pé olódodo ni wọ́n bó ṣe rí náà yẹn tó yí bá ní sí náà fàṣẹ́hìdù wàkọ́yí àtẹ̀nzí wà àtìbábàhù gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ọlọ́mọba àdékẹ́lá tó ń ṣẹlẹ̀ tọ́lọ́mọba àdékẹ́lá fi ń sọ alkùnránì kalẹ̀ àtàwọn sábàbí tí àyà kọ̀ọ̀kan fi ń alimu asbab alwurud nínú àwọn nǹkan tó jẹ́ kí ma wọ́n ga jùlọ ju gbogbo èèyàn lọ ó ní pé alimu lára rẹ̀ ni alimu asbabal wurud gbogbo hadith annabi táwa ń kà lónìí àwọn ma sábà bí tàrí ti ẹfi wáyé wọ́n mọ̀ wípé nítorí nǹkan báyìí lànàbì fi sọ̀rọ̀ yẹn nǹkan báyìí ló ṣẹlẹ̀ tánàbì tó bí ọ̀rọ̀ tánàbì sọ yìí ẹ́ àwọn yẹn alimu asbabal wurud gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tọ́nà bá rí kí wọ́n fi sọ àyàkọ̀ kakalẹ̀ ni wọ́n mọ̀ tẹ́sì mọ̀ yín pé téèyàn bá mọ ìṣẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ kan fi wáyé ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn yé ju ẹni tí ó mọ̀ ṣẹlẹ̀ yẹn lọ pé ah, ah, ẹgbẹ́ nǹkan tó ṣẹlẹ̀ fún yín tán fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jọ yẹn kódà mọ̀ wà ń bẹ̀ báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ tán fi sọ̀rọ̀ yẹn pé ẹ̀rí pé kò sẹ́ni tó lè gbọ́ ọ̀rọ̀ yẹn yé dáadáa bí kìí bá ṣe ẹni tó bá ṣe pé orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tọ́rọ̀ yẹn fi wáyé orí lè sọ pé àyẹ̀mọ́ ah, sì wọ́n gbọ́ o nǹkan tó ṣẹlẹ̀ lásìkò yẹn rèé o kódà bá ṣe wí rèé ṣe jù mí ló ṣe eléyìí àwọn sọ̀hábà rí wọ́n ma àwọn ìṣẹ̀lẹ̀ tí àyà kùránì fi ń sọ̀kalẹ̀ wọ́n dẹ̀ ma sábà bí ẹ̀ wàkáànù asọ̀hábà sẹ̀lẹ́kọ̀tì alùrọ̀wíyà àwọn sọ̀hábà ìwá tó rèé nínú àwọn nǹkan tí ọlọ́run bá lékẹ́lá tó fi sàwọn lẹ́sà ní pé kánú ashaba saliqati lughawiyya wọ́n jẹ́ ni tí ahọ́n wọn tí ó dúró gidi gan nínú èdè àwọn tó jẹ́ sẹ̀líkọ̀ ìnágbè ní sẹ̀líkọ̀ ni pé ẹni tó jẹ́ sí pé kò ṣẹ̀ṣẹ̀ ní kọ́ èdè kó tó di pé yọ́ máa sọ tó jẹ́ sí pé bí èdè wọ́n bí mọ́ bẹ́ẹ̀ ni wọ́n bí wọn sáwùjọ èdè ni wọn àwọn ẹ̀ṣẹ̀ máa kọ́ èdè kó tó di pé wọ́n ń gbọ́yé gẹ́gẹ́ bí àwọn ọmọ táwa ń bí nìsín tó wọ́n kálukú àwọn tí wọ́n ń bí sílùlù rẹ̀ sẹ́ńgbé nìsín àwọn ọmọ táà ń bí wọn ní ẹ̀rẹ̀ ma lọ lé ẹ̀kọ́ ká ma kọ́ Yorùbá ká tó gbọ́ Yorùbá tẹ̀lé kọ́ ni tán bá ti ń dàgbà báyìí wọ́n ti ma gbọ́ gbogbo tá ń wíyìn wọ́n ti gbọ́ yé so àwọn sọ̀hábà kánú asáhábà tẹ̀lé kọ́ ti lọ́gọ̀wíyà àwọn nípa èdè wọ́n sọ èdè yìí ní ìsọ abínibíni ní ìsọ pé wọ́n bí wọn sínú àwùjọ tó ti ń sọ èdè yẹn ni èdè yẹn lọ́lọ́wọ́ bá ní kí láti wá sọ Kùránì kalẹ̀ fún wọn kí ẹ̀rígbà tó yá èdè padà dàrú dídàrú èdè olómúwa máa kọ lónìí dídàrú ahán kí lónìí bàdá wọn fi dàrú tó pé àwọn Islam padà gbòòrò ó padà gbààyè gbogbo àwọn tí òkè ń ṣe lárúbáwá náà padà wọnú èdè lárúbáwá ó wá di pé wọn nítorí pé kìí ṣèdè wọn ahán wá bẹ̀rẹ̀ sí máa dàrú wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀sọ́ kú sọ nínú ẹ̀sìn ó wá di pé ah, ìkéwùkẹ́ lẹ́fẹ́ máa kí alkùránì yìí ìgbà ọkà máa ka hadith yóò sì máa bàtúmọ̀ jẹ́ ẹ wá kọ́ èdè ẹ wá tún àwọn ṣe so yíba yìí sì kódà ẹjẹ́ sọ fún yín lónìí àwọn ọmọ lárúbáwá gan àwọn náà kọ lárúbáwá báwa náà ṣe ń kọ́ ni nítorí pé lónìí tẹ́ẹ̀ bá kọ lárúbáwá tẹ́ẹ̀ bá lọlé ẹ̀kọ́ kẹ́ lọ kọ́ lárúbáwá báwa náà ṣe lọlé ẹ̀kọ́ tà lọ ń kọ́ yìí ẹ̀ lílè Saudi Arabia lárúbáwá sì ni gbogbo wọn bẹ́ẹ̀ Sudan bẹ́ẹ̀ ló yàtọ̀ sí èdè wọn ní Iraq bẹ́ẹ̀ náà ló Kuwait bí Kuwaiti bó ṣe súnmọ́ Saudi Arabia tó yẹn èdè wọn papọ̀ ẹjọ́ understand so èdè wọn papọ̀ nítorí pé ó ń kálukú sọ èdè ìlú rẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tí ò bá wá lọ lé kéwú nínú wọn òun ló lè gbọ́ lárúbáwá nítorí pé kèése èdè yẹn ti padà kú òlédè tí wọ́n ń sọ ó ti padà di èdè ìlú ní èdè ìlú wọn gẹ́gẹ́ náà bá ń sọ so kó tó wá di pọ́mọ lárúbáwá náà ó lè sọ lárúbáwá Qur'an kódà yọ́ yà ilẹ̀ olùkẹ́ tẹ́bá nílẹ̀ lárúbáwá tẹ́bá bẹ̀rẹ̀ tí ma sọ lárúbá nílẹ̀ lárúbá ọmọ lárúbá mi tí ó kẹ́kọ̀ọ́ mọ̀ sọ pé ah, eléyìí ń sọ èdè kùrán eléyìí bí ìgbàpẹ́ ẹ̀ǹkà kùrán lórí létí ẹ̀ wallahi mo fọ́nà bàbúra so bẹ́ta wọn sọ hábà nǹkan yìí ò rí bẹ́ẹ̀ lásìkò tí so ó jẹ́ kọjẹ́ pé nǹkan tètè yé wọn gan kánú ashabas saliqati lughawiyya fa'alimu maqasida wọ́n máa àwọn èròǹgbà alkùrán àti súnnà kí ni nǹkan tí kùrán àti súnnà gbà lérò pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ àwọn makọ́sì wọ́n mọ gbogbo ẹ̀ pátá pé nǹkan tí kùrán gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí rẹ̀ nǹkan tí súnnà gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí rẹ̀ summa innahum شرفوا بصحبة النبي صلى الله عليه pẹ̀lú ìjẹ́ ọ̀rẹ́ ànẹ́bì ìjẹ́ alábárin ànẹ́bì ìjẹ́ alábárin ànẹ́bì sọ wọ́n dẹni tó níyì nítorí pé kéèyàn máa bá ẹni tó níyì rìn ìmá ń kó yìí báyẹ̀ náà kéèyàn ti máa bá rìn ẹni tó yẹpẹrẹ a máa kó yìí yẹpẹrẹ báyẹ̀ náà èyàn jọ kàbùkù pẹ̀lú ẹni tí yẹn bá rìn tó yẹpẹrẹ ni so yẹ́ báyìí nìtì àwọn tí máa ń kẹ́gbẹ́ rìn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ní ńláńlá láwùjọ ẹ̀rí pẹ́ ní ńláńlá ẹni yìí làwọn náà láwùjọ ẹjọ́ understand so àwọn sọ̀hábí náà àwọn náà wọ́n jẹ ní iyì ọlọ́wọ́ bá lékẹ́lá sọ wọ́n jẹ ní iyì pẹ̀lú ìkẹgbẹ́rin pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níbi gbogbo ìṣesí ànábì yẹnyẹn fi halatihi kulliha fi safarihi wa hadari nígbàtánà bí bá wà rìn àjò ni àwọn náà wà pẹ̀lú ẹ̀ nígbàtánà bí bá wà nílé ni àwọn náà wà pẹ̀lú ẹ̀ ah, gbogbo orú àwọn ìṣesí yìí àwọn náà wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kódà fi sínìhì wa jihadi níbi tí anẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí anẹ́bí wà ní fọkànbalẹ̀ tí ò sógun ní wọ́n wà pẹ̀lú anẹ́bí sallallahu alaihi wasallam tó bá tún dojú ogun tọ́rọ tó lè tán àwọn ẹni tó wà pẹ̀lú anẹ́bí àwọn anẹ́bí tó ń rí pẹ̀lú ẹ̀ so gbogbo ìṣesí kò sí ìṣesí kan láyé tánẹ́bí wà láyé tí wọ́n sí pẹ̀lú ìṣesí yẹn so wọ́n ma ti fún tẹ̀dọ̀ anẹ́bí gbogbo bàtí nǹkan le wọ́n ma bá anẹ́bí ṣe rí wọ́n lè ju anẹ́bí fún bàtí nǹkan bá le pé lójú ogun o bánàbí ṣe ríre torí pé àwa wà pẹ̀lú ẹ̀ lójú ogun àmọ́ bó ṣe rí nígbà tí nǹkan le nígbà tí àlàáfíà ń bẹ ń lu tí òṣogun bánàbí ṣe ríre nígbà tí anáyìn bá ń bínú bánàbí ṣe ríre nígbà tí anáyìn bá ń yọnú bánàbí ṣe ríre gbogbo nǹkan yìí pátá òun ni wọ́n gẹ́ ní pẹ̀lú ànábì wọ́n rí ànábì tinú tẹ́dọ̀ wọ́n rí ànábì tinú títà rí ànábì ìgbàtánàbí bá ń banú jẹ́ wọ́n wá pẹ̀lú ànẹ́bí wọ́n mọ̀ bí bóòlù ànẹ́bí ṣe rí nígbàtánàbí bá ń dunú wọ́n wá pẹ̀lú ànẹ́bí wọ́n bá ànẹ́bí ṣe rí wà fi bọ́hàkìhì wà bùká ìhì ìgbàtánàbí bá ń rẹ́rìn wọ́n bá ànẹ́bí ṣe rí kódà wọ́n ju ẹ̀rẹ́ ànẹ́bí fún wa ìgbàtánàbí bá ń sunkún wọ́n bá ànẹ́bí ṣe rí wọ́n sì ju ẹkún tánàbí ń sun fún wa pé bá ànẹ́bí ṣe rí rèé wọ́n rí ànẹ́bí tán ka annana narahu ó wá gbé gbogbo ìṣesí ànábì wá fún wa pátápátá bí ìgbà pa ń rí ànábì sójú báyìí bí ìgbà pa ń rí ànábì ni faradiyallahu tabaraka wa ta'ala anhum ajma'in ọlọ́run ọba kó bá wa yọ́nú sí gbogbo wọn pátá ọlọ́run ọba kó bá wa kẹ́ wọn lápapọ̀ al-imam al-bayhaqi wọ́n gba ẹgbà wá látọ̀dọ̀ ar-rabi' ibn suleiman qala ẹgbà wá yìí al al-imam al-ajuri àwọn náà gbé jáde nínú sharia wọn ní hadith 12,000 hadith 1223 bákan náà al-imam al-lalaka'i àwọn náà gbé wá nínú sharh usuli i'tiqadi ahli sunna ní hadith ní asar 2614 bákan náà al-imam al-bayhaqi náà gbé wá nínú al asar 335 bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀mí iná tó tún gbéwá Ibn Abdul Barri iná gbéwá nínú Jami'u Bayanil Ilm bákanáà wọ́n gbéwá nínú al-Intiqa fi Fadaili Thalathatil Fuqaha so bákanáà ààrí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú ọ̀dọ̀ Ibn Asakir náà nínú Tarikhu Dimashq ààrí mbẹ́ so akíni ẹgbàwá náà al-Muhammad ibn ẹgbàwá náà wá látọ̀dọ̀ ar-Rabi' ibn Sulaiman الربيع ابن سليمان قال سمعت الشافعي يقول في التفضيل olóhun gbọ́ arọ̀bí'íwú ibn suleiman yìí ìkánná àwọn ọmọ tí wà gba imamu shafi'i ni kọlọ̀mà kọba kí wọn lápapọ̀ ó ní òun fẹ́ tí ara òun gbọ́ alimamu shafi'i tí wọ́n sọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tí ma gbọ́ láfáwọn sọ̀hábà olóhun gbọ́ tán sọ wípé abubakri ẹni tó lọ́lá jù lákọ́kọ́ òun náà labubakri wà umar lẹ́yìn náà lọ́kàn umar wa Usman lẹ́yìn náà lọ́kàn Usman wa Ali lẹ́yìn náà lọ́kàn Ali eléyìí ni tafdil lọ́dọ̀ ahlu sunnati wal jamaa khilafan lirrafida eléyìí tá fi yàtọ̀ sáwọn rafida kí làwọn rafida mú lákọ̀ọ́kọ́ Ali ibn Abi Talib kódà gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kù lẹ́yìn Ali kèfèrí ni wọ́n lọ́dọ̀ àwọn ṣíyà abubakar yẹn lákọ̀ọ́kọ́ tẹ́kọ́ mú lẹ́yìn àwọn ọmọ Usman wọ́n mú Umar lẹ́yìn ọmọ Usman lẹ́yìn ọmọ Ali bákan náà Al-Imam al-Bayhaqi wọ́n tún gbé ẹgbàwá mi kan jáde látọ̀dọ̀ Muhammad bin Abdullah bin Abdul Hakam qala sami'tu ash-Shafi'i yaqul rahimahullahu ta'ala yaqul a Muhammad bin Abdullah bin Abdul Hakam yìí lára ọmọ kéwà Al-Imam Shafi'i náà ni wọ́n láwọn náà gbọ́ lẹ́nu Imam Shafi'i tó sọ wípé afdalun nasi ba'da rasulillahi sallallahu alaihi wasallam ẹni tó lọ́lá jù ẹni tó lóore jù nínú àlùmọ̀ yìí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tá bá mú ànábì kan ẹni tó tó kàn abubakrin abubakrin thumma imar lẹ́yìn náà lọ́kàn imar thumma uthman lẹ́yìn lọ́kàn uthman thumma ali lẹ́yìn lọ́kàn ali radiyallahu ta'ala anhum kọlọ́wọ́ bá kí ó bá wa kẹ́ kọlọ́wọ́ àríkílá kọ́ bá yọrún sí gbogbo wọn lápapọ̀. ibn yahya albuwaiti qala sa'altu shafi'iyya wọ́n ní àfáwà alharawi ó gbà wá látọ̀dọ̀ yusuf ibn yahya albuwaiti ó ní sa'altu shafi'iyya yusuf ibn yahya albuwaiti olóhun bèèrè lọ́dọ̀ ashafi'i alimamu shafi'i pé a usalli khalfa rafidi ṣé mo lè kírun lẹ́yìn shi'i ẹni tí ó ń ṣépè lé yàwó aisha radiyallahu ẹni tí ó ń ṣépè lé abubakar ní siddiq umar ibn khattab Usman bin Affan àti àwọn yòókù náà àwọn sọ̀hábà ẹni tí ó ń takò wọn tó ń sépèlé wọn ǹjẹ́ mo lè kírun lẹ́yìn rẹ̀ bí? qala la qala Imam Shafi'i sọ wípé la tusalli khalfa ar-rafidi má kírun lẹ́yìn rafidi má kírun lẹ́yìn àwọn ẹni tó bá jẹ́ rafidi wala alqadari ó sì gbọ́dọ̀ kírun lẹ́yìn alqadari kìí ṣe rọ́fù bíi nìkan ló níbi dáa kódà alqadari àwọn tí wọ́n ń tako kádàrá nínú àwọn níbi dáa ó gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn wala almurji'i bákan náà wala almurji'i ó gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹni tí ó wà lórí tí fi ní kírun lẹ́yìn wọn tí fi mọ̀ wọn qala man qala imam shafi wá sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ yí pé al-imanu qawlun iman ọ̀rọ̀ tá a bá sọ jáde lẹ́nu nìkan ni iṣẹ́ ò sínú iman fahuwa murji fahuwa murji'i alimamu shafi ni murji murji'u ومن قال إن أبا بكر وعمر ليس بإمامين gbogbo ẹnikẹ́ni tó fọ́wọ́ sọ wípé abúbákìrì àti Umar wọ́n èé ṣe asíwájú àwọn mùsùlùmí kèfèrí ni wọ́n wọ́n tọ́lẹ́ni tó já síwájú àwọn mùsùlùmí àti nígbà wọn lásíwájú wọn kí ń ṣe ìmáàmù wa fàhúwà rọ̀fìdì màṣíà ọ̀dọ̀ òun lọ́wọ́ ọlọ́wọ́ bá lékẹ́lá ò ní màṣíà yẹn ni pé ọlọ́wọ́ bá ò ní gbèrò pé mo fẹ́ ṣe nǹkan báyìí èèyàn ní máa ń gbèrò tó bá wù ọlọ́wọ́ bá lékẹ́lá ò ní màṣíà gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe báyìí fọwọ́ kọ́dàrí kọ́dàrí ni irú èèyàn báyìí mọ́kìrún lẹ́yìn ẹ̀ so eléyìí báyìí òun lọ́ba ló jẹ́ pé imam ahmed rahimahullah ta'ala pẹ̀lú ọ̀rọ̀ yìí bayyana ma alayhi alimamu Shafi'i wọ́n sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kọ́lọ̀ bá kẹ́ wọn nǹkan tí alùsúnà tí ọ̀jàmá wà lórí ẹ̀ nípa in tó ní ṣe pẹ̀lú àlámàrí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí níta sallallahu alaihi wasallam wọ́n sàlàyé báwo kí lálùsúnà wà lórí ẹ̀ nípa àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam eléyìí báyìí tá bá lọ wọnú Nubala títí alimamu Dhahabi volume 10 page 31 àbá ọ̀rọ̀ yìí àbá ọ̀rọ̀ tí mo sọ yìí àbá

nàìjíríà wa tá a nàìjíríà wa tá a àpẹẹrẹ tí ẹ̀sìn ìparí dáadáa ní wọ́n máa wà sọ pé ní àwọn sàbí àdéhùn tó ń lò láti ní àwọn tó sọ tó wà tó máa ní àárín wa báyìí ẹni tí ń gbé láìlá àìlọ́lá muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn yóò ní fẹ́ kí n lẹ́yìn ṣé kó lè lẹ́yìn òjẹ́. lam kọ́nà bá kí ọba san. ẹni tó mọ̀ pé láìlá àìlọ́lá muhammadu rasulullah sallallahu alaihi wasallam ń jáde lẹ́nu nígbà tí òyìnbó kò kà àmọ́ tó bá rí pé àwọn òlọ́wà wá

so àmọ́ láwùjọ wa yìí àwọn àwọn ìjọ tí wọ́n gba àwọn sọ̀hábí ànẹ́bì lẹ́ni rẹ̀ tán máa ń gbé wọn sí pé wọ́n ti ń bẹ láwùjọ wa yìí dáadáa kódà wọ́n ń bẹ nílọrin yìí tí wọ́n pọ̀ dáadáa láwọn ìjọ náà <laughs> bàbá àtọ̀ ìmáàmù ní kódà wọ́n ń bẹ ládùúgbò wa yìí bàbá ìmáàmù ní kódà wọ́n ń bẹ ládùúgbò wa yìí ṣe sí pé ìmáàmù ní wọ́n ń bẹ ládùúgbò wa yìí yan tẹ́lẹ̀ mẹ́bí tí ó jìnà sí wa rárá dé so ṣe wá rí bàbá irú nǹkan tí àwọn nǹkan ètò wá fi pàtàkì ní pé ẹ̀ mùsùlùmí máa ń kọ́ àwọn èèyàn lẹ́sìn ni so nígbà tí wọ́n bá gbérù nǹkan báyìí dé tó bá bẹ̀rẹ̀ sí máa sọ àlàyé ti ṣáájú fún yẹn pé wọ́n ti ṣàlàyé kìíní fún wa so tó bá ti lè ń sọ báyìí á tètè máa mọ á tètè máa rántí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti wáyé ìkò ní bá wa lójijì wọn sì ní fi búrẹ́dì wọn ní fi kó wa lómi ọbẹ̀ lọ so a ní awareness nípa àwọn nǹkan tó bá sọ̀rọ̀ àǹdí wa ni so ẹgbọ́n ìmáàmù ìmáàmù oníkódà ládùúgbò àwọn ń bẹ ládùúgbò wa wọ́n ń bẹ ní kàǹkàtù wọ́n ń bẹ lókè lélẹ̀ wọ́n ń bẹ lẹ́yìn wọ́n ń bẹ ní wọ́n wọ́n bẹ lọ́lọ́jẹ́ wọ́n bẹ káàkiri wọ́n bẹ ń léèrè nítòsí ní báyìí wọ́n bẹ ń táwò so wọ́n against àwọn sàábì ànábì kódà ọlọ́run ọba ò tí ì kádàrá kí wọ́n ní agbára nílọrin dáadáa ni láwọn ilẹ̀ haúsá wọ́n kóra wọn bọ́ta báyìí wọ́n mọ̀ wá sí ìwọ́de wọ́n mọ̀ wá sí pèlé àwọn sọ̀hábí ànẹ́bí kódà nígbà mi wọ́n mú ajá báyìí bí ajá dúdú àbájámi àbí abẹ́ran wọ́n wá kọ àìṣà sí lára wọ́n mọ̀ wá bẹ̀rẹ̀ sí fi àjẹ ajá yẹn ìyàwó ànẹ́bí náà sí lára yẹn o wọ́n mọ̀ wá sí pèlé wọ́n mọ̀ wá kódà débi pé téèyàn bá délu wọn nílùú tó ti lágbára jù láyé oní Iran wà téèyàn bá ń jẹ́ Abubakar wọ́n pa ni ní Iran téèyàn bá jẹ́ Abubakar téèyàn bá jẹ́ Umar ẹ̀mọ́ tán máa ń pè lábàákìrì àti Umar lọ́dọ̀ wọn ni ajá ẹran ẹlẹ́dẹ̀ lẹ́gbọ̀dọ̀ máa pè bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn <laughs> ah, bàbá wọ́n ti dé Nàìjíríà yìí náà kódà ẹjẹ́ kí n sọ kíríkà jẹ́ lékíríkà sí yí bàbá wọ́n ẹ̀hẹ́ bàbá wọ́n ní jẹ́dá mẹ́tí ah, wọ́n mú àwọn èèyàn nílọrin wọ́n sì rán wọn lọ sí Iran láti lọ kẹ́kọ̀ọ́ nípa àkídà ṣíà yìí kán délé kánmọ̀ propagate àkídà yẹn nínú àwọn ọmọ Ìlọrin ẹ̀tí ọ̀nà sáà máa ń so kódà wọ́n ní program lórí rédíò ẹ ma gbọ́ lórí rédíò tó máa àwọn ní Ahlul Bayt Ahlul lórí rédíò ẹ̀yìn wá ní tẹ́tẹ́ ti rédíò ó ti wọnú yàrá ẹnìkan <laughs> ká wa gan nìyẹn so lórí ti ń so. wọ́n kọ̀ mọ́ ti síwájú so lára àwọn ète wọn ní ìmáàmù sọ yẹn ọ̀rọ̀ tó dáa tó dùn gbọ́n wọ́n kọ̀ mọ́ ti síwájú tó bá rí pé tán bá ti pé ẹ̀mí àwọn èèyàn sí máa fàsọ́dọ̀ àwọn báyìí tán bá rí pé wọ́n ti ń fà

nítorí pé èèyàn lè máa sọ la ilaha illallah tó ń ti bẹ́ẹ̀ kó sì máa ṣe tí ó bà gbólóhùn yẹn jẹ́ a ní fi gbólóhùn yẹn rinlẹ̀ fún mọ́ nítorí pé gbólóhùn yẹn ti bàjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ àbí iṣẹ́ tó ṣe àbádìsọ́ kankan tó ní tó fi hàn wá tàrí kọ́ bà gbólóhùn yìí jẹ́ eléyìí tá a gbọ́dọ̀ rí lára ẹni tó ní gbólóhùn yẹn tó yẹ pé ẹni tí gbólóhùn yẹn tó bá ẹlẹ́ẹ̀kejì bóyá ẹni tí ń sọ la ilaha illallah yẹn bóyá kò márùn kí sẹ́wọ̀n kí ẹ̀lẹ́ máa sọ la ilaha illallah tí ó sì ní márùn kí tó ń ti bẹ́ẹ̀ mùsùlùmí ni ṣùgbọ́n àwọn òní kírun lẹ́yìn rẹ̀ torí pé kò márùn kí tí ó bá dẹ̀ ti nírun àwa náà ní nírun so nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn so tó bá jẹ́ pé yẹn ní ń ṣẹlẹ̀ á wá pẹ̀lú àwọn tí wọ́n ń a kí ló dé tó fi ń jáde tó kírun lẹ́yìn ẹni yìí tí ì sọ la ilaha illallah kí ló rí ẹwájọ́ sàlàyé nítorí káwájọ ẹjọ́ ọ̀nàsán tó bá jẹ́ pé tó yẹ kí a bá ẹni tí ń ṣe láìlẹ̀ lọ́lọ́ yẹ wí náà ní káàsì pé sákèsí ní ká ah, orí wí tòótọ́ o ó lọ mọ́ ṣe bá mọ́ ṣe báyìí yá pa nǹkan yẹ ti torí pé lè bá láìlẹ̀ lọ jẹ̀jẹ́ tòótọ́ àbólọ́mọ̀rún kí ni yọ lọ kọ́ bẹ̀yàn sí ń kírun àmọ́ tí ọba ni problem kọjẹ́ pé ẹni tó ń sọ láìlẹ́lọ́ yẹn ó sì wà lórí láìlẹ́lọ́lọ́ rẹ̀ tí nǹkan kan tó ń ba láìlẹ́lọ́lọ́ jẹ́ tí ò jáde látọ̀dọ̀ rẹ̀ kò yí báyìí ó dẹ̀ mọ̀rún kí a wà bí wọ́n tó jáde léèrè pé kí ló tó fi tó fi jáde kọ́ mọ́ jẹ́ pé àkídà ìpé mùsùlùmí ní kèfèrí ó ti talé wọ̀n náà kò yí báyìí so ìwọ lọ́wọ́ kù tá gbà yá báyẹn tá gbìyànjú àti sàlàyé fún pé irú eléyìí tí wọ́n náà tún ní láti sọ́kàn yìí rèé àti ìní tó ń ṣe yìí àwọn oníbídíà kan nínú àwọn oníbídíà àkọ́kọ́ tọ́kọ́ jáde nínú Islam tán máa ń pe mùsùlùmí ní kèfèrí tẹ́lẹ̀ máa ń sọ tẹ́lẹ̀ máa ń ṣe ẹ̀jẹ̀ wọn títàálẹ̀ lẹ́tọ̀ọ́ nínú wọn ni wọ́n náà wà á wà á ti ẹni yẹn so bàbá tẹ bá ti rú àwọn èèyàn tí ń ṣe bẹ́ẹ̀ so ẹja máa rú wọn ká pè wọ́n sákèésí ẹ̀lì mọ́sọ̀ lórí afẹ́fẹ́ báyìí <laughs> so ẹ̀lì mo lè wá bá yín tí wà bí ilé rè pé ta ní ṣe bẹ́ẹ̀ so èmi ó gbìyànjú lórí àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ ń mọ kí lọ́fà tó fi ń ṣe bẹ́ẹ̀ gan a sì mọ bá ṣe yanjú ẹ̀ so kọ́lọ̀ àkọ́dá àwọn tó sànù wa kọ́lọ̀ kọ́mọ ba ìjọmọ̀ ya mùsùlùmí wa jẹ́ náà mí sìn láti Naam. Naam. Naam. عقبة بن ابن عقبة بن عبد بن عبد المعيط بين láká mẹ́rin látùbá bẹ́ẹ̀ni ó fi láká látùbá òbí kí lẹ́rin tó bá ti nígbò màsúlì pé àti ìrírí kí hmm. nígbò màsúlì tó kò lẹ́yìn rẹ̀ látùbá ti kí o but àwọn èèyàn wa kò ní sọ́yàn lébì kan kò ní lákèsí lébì kan tábàbà fi ní pé ìyàtọ̀ díẹ̀ ní báyìí wọ́n láwọn ìgbéhùn lẹ́yìn ẹ̀wọ̀n wọ́n lọ dárò kí ní ẹ̀kọ́ àwọn àti ọlọ́wọ́ àmín àmín so kọ́lọ̀n bá kọ́ bá wa san imam lẹ́san rí so nínú àwọn ok Okay ọba gbogbo kùránì àti ìdájọ́ ilé tọ́jú ọlọ́run àti ẹ̀sẹ̀ <laughs> <laughs> Naam. Naam. Naam, ah, naam. Ṣẹ́rí nǹkan tẹ́ sọ yìí náà, ó ti fara pẹ́ nǹkan tí sọ. Ah, ìmáàmù wọ́n mú a ah, wípé àwọn rí kà nínú ṣẹ́hù usuli sunna táǹkà yìí náà ni. Wípé Abdullahi ibn Masayud radiyallahu anhu a máa kírun lẹ́yìn ẹnìkan tá ń pè ní Uqbatu bun Abi Mu'ayt sẹ́ni Uqbatu bun Abi Mu'ayt yìí a òun ni ìmáàmù wọn ọ̀mùtí sì ni sẹ́mọ̀ pé tán bá ní ọ̀mùtí pòkí èèyàn ní jẹ́bẹ̀ so ìwà pòkí tó sì lágbára ni ọtí mímu jẹ́ so bí ṣe mú tító yìí àwọn sọ̀hábà sì máa ń kírun lẹ́yìn rẹ̀ débi pé níjọ́ kan báyìí ẹran àsùnbà báyìí sẹ́mọ̀ kí méjìlẹ̀ kákí bóhùn ṣe kí mẹ́rin gbàtó kí mẹ́rin tán lábá tún wẹ́yìn ó ní tó tó àbí máa bá lọ <laughs> pẹ̀lú tí ọba sì tó o èmi tó lè kí sí o àbí lábùn mọ̀ sí ni wáyé ẹ̀ ó jẹ́ ibá ẹ̀bẹ̀ bó ti ń kí láti jẹ́ ẹni tá ń tẹ̀lé ọ náà ibá àmàpọ̀ mù tí ní ọ so ìyẹn ni ó fà á ibẹ̀ làwọn sálàbù ti máa mẹ́rin wípé asá lè kírun lẹ́yìn fásitì èèyàn tó bá jẹ́ pòkì tó yẹ pé ìjẹ́pòkì rẹ̀ ọ̀sọ́ di kèfèrí sẹ̀pẹ́ tí mu tí nìsín kò di kèfèrí pẹ̀lú ọtí tí mu ó kàn jẹ́ mùsùlùmí jákujàku ni ẹni tí ń parọ́ nìsín kò di kèfèrí pẹ̀lú irọ́ tí ń pa ó kàn jẹ́ mùsùlùmí tí òdó dédé ni a lẹ́yìn wọn pàápàá jùlọ tó bá ti ẹ̀ sí wípé aláṣẹ imam ẹ̀ tí ẹ gbọ́dọ̀ jáde lẹ́yìn rẹ̀ láti má kírun lẹ́yìn rẹ̀ now àlọ́dọ̀ ah, alùsúnnà wà rí ọwá ní àólẹ́wọ̀n kámásàbò sí fúnra wa ṣe rí ẹni tó bá jẹ́ pòkí alùsúnnà gbà pé a lè kírun lẹ́yìn rẹ̀ a sì lè má kírun lẹ́yìn rẹ̀ ṣe rí ìkírun lẹ́yìn rẹ̀ ní pé ọtọ́ láti kírun lẹ́yìn rẹ̀ á dẹ̀ ní ìrùn olóòlérùn nítorí pé ẹni tí ìrùn ẹ̀ bá lálàáfíà òpùrọ́ rẹ̀ irọ́ pípọ̀ ọ̀bàrún jẹ́ àwọ́bàrún jẹ́ ni ọ̀pàrún jẹ́ ká ṣe gíbà ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìda ọ̀bàrún jẹ́ ká ṣòfófó ọ̀bàrún jẹ́ àmọ́wà pòkí ni ìwà àwọn pòkí èèyàn ni so a lè kírun lẹ́yìn wọn nítorí pé ẹni tọ́tọ́ láti kírun lẹ́yìn wọn ni wọ́n lálùsí náà gbàpá lè kírun lẹ́yìn wọn a sì lè má kírun lẹ́yìn wọn nítorí pòkí ti ń bẹ lára wọn láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé tí gbogbo jẹ́mọ̀ bá túká lé wọn lórí wọ́n lè ronú kú àdá pé a ah, ṣe wà bú irọ́ tí mọ̀ ń pa náà lọ́fà tí gbogbo èrò ìtìká mi lórí ẹ̀jẹ́ mi náà yíwà padà tó táà bá kírun lẹ́yìn wọn yẹn àfikọ́ wọn lẹ́kọ̀ọ́ ni kèé ṣe pé tó ikú wọn nírun kèé kí wọ́n di kèfèrí a wà lọ kírun lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ẹlòmíì tó ń dúó déédéé jù wọn lọ tí gbogbo ìwà pálapàla tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ tí ò sí lọ́wọ́ tiẹ̀ sẹ́mi pé tá a bá lọ kírun lẹ́yìn irú yẹn bẹ́ẹ̀ sẹ́mi pé ìrun ó pé ju ká kírun lẹ́yìn kò kí lọ

bàbá ní tó ìdájọ́ ọ̀run gbọ̀n náà rèé ṣe bọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba lọ́wà ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ọba náà sì fún àwa náà ní àǹfààní pé tẹ́ bá ti réèyàn tí àṣẹ tọ́lọ́run bá pa tánàbí bá pa tẹ́ bá ti réèyàn tí ń fọwọ́ pa àṣẹ òun lójú ẹ ṣe kí ni ẹ kórìíra rẹ̀ ní déédé bóun náà ṣe yapa àṣẹ ọlọ́run yẹn ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ ní ìtẹ̀lé ọlọ́run ọba ń bẹ lára rẹ̀ so yóò báyìí so ọlọ́run bá lékẹ́lá ṣe rí yẹn náà ń pè ní alwala wal bara kí ẹlẹ́ni tí ń parọ́ nìsín ọ̀rọ̀ yẹn ní kí ń kórìíra rẹ̀ nítorí rọ́ tí ń pa ẹjọ́ nàdá kí ẹlẹ́ni tí ń jalè nìsín ọ̀rọ̀ yẹn ní kí ń kórìíra rẹ̀ torí olè tí ń jà ọ̀rọ̀ yẹn sì ní kí so méjèèjì ni ó so in tí ó sọ in tó sọ di ọ̀rọ̀ yẹn ká nífẹ̀ẹ́ rẹ̀ ń bẹ lára rẹ̀ in tó sọ dọ̀rọ̀ yẹn ni nítorí àìní ìsìláàmù wọn ìgbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn rárá so bẹ́yìí ni àwọn èèyàn bẹ́yìí ni àtà kọ sáwọn èèyàn nípa ìnífẹ̀ẹ́ àti kórìíra kò yíbá nìyí so kọ́nà ọba kó sànú wa ẹ̀dákun torí ọlọ́run ọba sọ bàbá ọ̀rọ̀ ẹbí ẹ́ à àwọn alọ́yẹ ká máa wírù yóò bàbá àwọn alátó àwọn aláwọ̀ àwọn atájọ́dọ̀ ilẹ̀ ọlọ́ọ̀ta ọ̀nà wa ṣùgbọ́n àríkà lọ́sán ní àṣẹ́lẹ̀ láìlẹ́ta sọ́ríkà tí ó rí